àkọ́kọ́ ramadana ìkẹyìn gẹ̀ẹ́ni àárín ramadana àforíjì ni ìgbẹ̀yìn ramadana àlìjẹ́nà ni wọ́n ní àkọ́kọ́ ramadana o ìkẹyìn gẹ̀ẹ́ni àárín ramadana o àforíjì ni o ìgbẹ̀yìn ramadana àṣẹrú dọmọ alhamdulilayi adúgbò lọ́dọ̀ ọlọ́run àkókò Ramadan tó ń pè ní kẹ́ẹ̀gẹ̀ orí ibẹ̀ la wà báyìí àti fẹ́ parí ẹ̀ sẹ́wọ̀n pé àti <laughs> ń dá yẹn náà méjì tó ní mẹ́wàá àkọ́kọ́ òun ni wọ́n pè ní kẹ́ẹ̀gẹ̀ mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì òun làforíjì mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ni wọ́n pè ní tí sẹ́rúdọmọ tí sọ̀yàndọmọ àlìjẹ́nà bẹ̀rẹ̀ àti máa wálé látọ̀rọ̀ kádìrì tó ọlọ́mọsàdìyàn náà bá aláyàtà láfíà ọlọ́àdínábì Ramadan náà ń tẹ̀síwájú nìyẹn o kọlọ́mọsà sí rọrùn fún wa ń bí agbálélé ní kọlọ́mọsà àlékún gbàdúrà ọlọmọsà sí wa oore tí ń bẹnu Ramadan Ọlọ́run ṣe kalẹ̀ nìkọ̀ọ̀kan wa eléyìí ni mo fi kí wa káàbọ̀ sórí ètò wa láàárọ̀ yìí sí orí ètò àlùbáríkà wa orí ètò ìdùnnú wa Ramadan Kareem ètò àlùbáríkà ti wáyé láti iléeṣẹ́ àlùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tọmọlẹ káàkiri gbogbo àgbáńlá ayé orúkọ mi ò yípadà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdó àyín náà ni hmm. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ bá a ṣe máa ń ṣètò wa ẹ mọ̀ pé lábala náà ni ètò wa ọ̀hún ṣùgbọ́n kó tó di pa kára bètò ẹjá dúpẹ́ lọ́wọ́ àwọn olóore tó rọ́ ní èèyàn yiniyini kẹ́ni lè ṣèmíì bàbá wa professor ahmed bin salahuddin adúpẹ́pọ̀ lọ́wọ́ yín aláṣẹ àtọ́darí se standard insurance consultant limited tí wọ́n tún ní iléeṣẹ́ eh, eh, stasure hmm, kí ọlọ́run dákun kọ́ mọ́sá wàlá láàyè ilọ́lá signature signature tí wọ́n ń talé talẹ̀ ọlọ́run dákun máa bàbẹ̀ jẹ́ ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run láàyè ilọ́lá wọ́n kàlẹ́ sí nọ́mbà thirty three victoria arobieke street ní lekki phase one ní ọ̀hún ọlọ́run mọ́sá àdúró tì yín ìyá wa alhaja wa Khadija Ṣọlá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation láti lo America àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o fún ìkúnlọ́wọ́ yín ní gbogbo ògbà ọlọ́run sábà dúró tì yín ọlọ́run ní fi yín sílẹ̀ ẹ ní dààmú lágbára ọlọ́run àpàdà sí ibú àpàdà sí ọlọ́run níjọ́ tọ́ sí yín o gbogbo lílọ bíbọ̀ yín ọlọ́run jọ máa jásẹ̀ dùnú oore ọlọ́run tọ́pọ̀ ọlọ́run ọba ṣe fún wa Kudratullahi ìkọ́lé towó ìyá àlùbáríkà ọlọ́run sábà gbàdúrà yín ọlọ́run bá a ṣe dáadáa fún yín o ọlọ́run ní fi sílẹ̀ ní dààmú lágbára ọlọ́run ọ̀làlá ilaha illallah ọ̀hún ìyá wa pàṣẹ àdínní ọwọ́ àdúrà dáwà foundation bàbá tó bí wọn àti ìyá tó bí wọn alájà náà alájà ààrẹ ọlọ́mọṣàbà kẹ́ wọn bá gẹ̀ wọ́n àti ìyá bàbá ọkọ wọn bàbá ọkọ wọn náà alájì wa kọ́lé tówó ọlọ́mọṣàbà kẹ́ wọn bá gẹ̀ wọ́n alájà wa àlìgálí àdúpọ̀ pọ̀ lọ́wọ́ tí ń lọ́mọba dúró ni kókó ọ̀yá ṣípẹ́ alhaji Zikirullahi Ògúntóyìnbó ọ̀yásípẹ̀ alhaja samiat ọ̀yásípẹ̀ alhaja fatima ọlásàndé hasan ọlọmọsàbáwa kẹ́ gbogbo wọn ọlọmọbáwa gẹ̀ wọ́n ọlọmọ kó sekú nísìmí fún wọn ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim alhaja Mansura Olúwatóyìn láti lọ abẹ́kúta adúpẹ́ pọ̀ lọ́wọ́ tìyín náà o àwọn náà kọ́ aṣọ fún wa pé ká máa bá wọn fún àwọn èèyàn ọlọmọsàbáwa dúró tìyín ọlọ́run ní jẹ́ ẹ̀yìn wala quwwata illa billahi aliyil azim. Ah, gẹ́gẹ́ bí ètò tòní a lọ wo eré oníṣe wa ni tí a pè ní ẹ̀kọ́ Ramadan ìtàn tá à ń bábọ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ máa fọkàn ń lọ torí lórí ẹ̀ ìbéèrè ń bọ̀ ọlọ́mọ ṣàgbàdo wa gbogbo olólùfẹ́ wa tí ọlọ́run bá kẹ́ torí pé hmm, yẹn omi kọjọ kà lọ ìrànlọ́wọ́ yín lórí ẹ̀ kí lè bá padà sórí afẹ́fẹ́ dáadáa bó ti yẹ àti bó ti tọ́ ṣùgbọ́n ẹ wo tàárọ̀ yìí ẹ sì wo lẹ́kṣọ̀ bàbá wa alálùkùránì láti ìlú Ìlọrin méjèèjì náà là á pàdé gẹ́gẹ́ bí ìṣe wa a kọ́kọ́ lọ wéré orí ìtàgé tàbá darí ń bẹ̀ á darí sílùú Ìlọrin lọ́dọ̀ bàbá wa alálùkùránì tàbá wa dé láti ìlú Ìlọrin á padà wá sínú stúdíò àlejò ńlá ni mo gbà láàárọ̀ yìí tá a lálejò ọ̀hún ìgbà dé ìmọ̀ àfihàn yìí ẹ ṣeun ẹ kú kalẹ̀ ẹ̀já lọ sókè lọ́hùn náà. ẹ káàmọ́ padà sórí ètò iye tó wa Ramadan Kareem hmm ó rò pé ẹ̀ ń gbádùn gbogbo ṣe ń lọ ẹ̀ gbádùn gbogbo wọn àti tẹ́ ẹ gbọ́ láti ìlú Ìlọrin látọ̀dọ̀ bàbá wa alálùkọ̀rọ̀ áánì ẹ̀ ọlọ́run dákun musa jari bàbá náà pẹ́ ọlá nàbí lọ́dọ̀ fáfáàní tí ẹ bá fẹ́ pe bàbá wa alálùkọ̀rọ̀ áánì láti ìlú Ìlọrin ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three six three seven nine four four one zero eight zero thirty six thirty seven ninety four forty one oní nọ́mbà bàbá wa alálùkọ̀rọ̀ áánì láti ìlú Ìlọrin ẹ̀ pẹ́yẹfẹ́ kí wọ́n bá yín bẹ̀ lọ́run ni àbí ẹ̀yin náà fẹ́ kí wọ́n á ṣe wáàsí lọ́dọ̀ yín pẹ̀lú ògùn ọlọ́run bàbá dá yín lóhùn ṣáàlọ́ bẹ́ẹ̀ sì fẹ́ mọ̀mọ́ lọ ilé kéwù wọn gbogbo ẹ̀nà wọn wà fẹ́lẹ́bù fún ọlọ́run ó ṣe rọrùn fún wa o wọn láà nẹ́bi lọ́dọ̀ ọlọ́run náà gẹ́gẹ́ bí àdéhùn wa tẹ́ẹ̀sì mọ̀ wá mọ̀ wípé bàbá ti darí látọ̀dọ̀ láti lù lọ́rin báwọn á darí sí stúdíò ní láti gbàlejò àwọn àfa àti abáni lónìí <laughs> àwọn àfa wa ńlá náà ni agbé wa tó ń jẹ́ kan nínú àwọn ìmáàmù wa ní olúwọlé ọgbà central mosque àwọn ìmáàmù rà á ti bí wa ń àwọn náà ni bàbá wa fadúlá sheikh imam abdul-jalil suleiman salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. aa ah, baba a kò ń gbẹ ẹ̀mí ara yìí oṣù sa àmín ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run àmín dákun tí a torí ẹ̀ pè yín wá ramadan ramadan àti bọ́ sínú àwẹ̀ báyìí àti ń gbà báyìí ẹ dákun àwọn ọlá wo ni ń bẹ fún ramadan àfẹ́ ká yanjú ọlá tí ń bẹ fún ramadan kádẹ̀ wá yanjú pé báwo lèyìn ò ṣe ní rọ́lá yẹn jẹ ọ̀tọ̀ ní kí wọ́n sọ pé nǹkan báyìí lọ́lá o tó bá ṣe o ọ̀tọ̀ ní kí wọ́n tún wá ṣe nǹkan míì tí ó tàkò kíní yẹn tí ò ní jí ó rí ọlá kíní yẹn jẹ àwọn tí mo ní kí ayanjú nìyẹn torí àpọ̀dé Ramadan bisimilah. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahman rahim alhamdulillahi allazi adana li'aza ama kunna linahtadiya lawla adana Allah wassalatu wassalamu ala ashrafil mursalin sayyidina maulana muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa man tabi'ahu ila yawmi din a fi ọpẹ́ fún ọlọ́run alhamdulillah a sì fi ẹ̀yìn fún ọlọ́run a fi ògo fún Allah pẹ̀lú ojú ọ̀nà tí ó fi wá sí alhamdulillah tí ń jẹ́ ojú ọ̀nà oríire àti tayé àti tàlìkíyàmà àwa náà ò jẹ́ni tó dámọ̀ o hmm. bí kì bá ṣe wípé nínú ìfẹ́ tiẹ̀ láti àzàlíyà lọ́hùn lòun náà ti pé pé ẹ̀yin olórí ilẹ̀ máa jẹ́ nínú ẹ̀yin tẹ́yìn wà ní tẹ̀lé tànábì lélẹ́yìí ọlọ́run o abẹ́ gbogbo tí àpadà sí agbóbá sọ́ra rẹ̀ dà mọ́jọ tọ́ sí wa láéláé ya Allah àwa ṣe ìkẹ́ṣe gẹ̀ fún olóore wa aṣáájú wa anábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun nìkan náà ni a lè pè ní afẹ́nifẹ́re hmm. òun ni ọlọ́run fi ṣe eh, ó fi ṣe experiment fún gbogbo ohun tí ó bá máa ṣẹlẹ̀ ní gbogbo ayé ọ̀làná bí wa Muhammad lọ́rọ̀ fi ṣe ànábì náà sì gbà ó sì wá dúró wá ní gbogbo àtá máa tá máa máa bọ̀ lẹ́yìn pátá gbogbo ohun tí ó lè máa jẹ́ wàhálà fún wa ànábì mú kù fún wa ó dé ní ìmọ́lẹ̀ dé ó dé ní ìmọ̀ dé ó dé ní mímọ́ ló dé ó dé ní gbogbo ohun tí ń jẹ́ kẹfìrí gbogbo ẹ̀ ló kú ló ló ló parẹ́ ọlọ́ọ̀bá ṣe rí kẹfà ànábì náà àti àwọn ará ilé ànábì àtàwọn sàábé àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìlànà ojú àná àbíwá Muhammad títí mi dọ́ gbogbo àwọn bàbá bàbá ní agbègbè wa mi báyìí tó ń sọ àwọn di caterpillar wọ́n sọ àwọn di kílẹ̀kílẹ̀ wọ́n sọ àwọn di búdòsà wọ́n bá wa wú ìtàkùn mímọ̀ wọ́n jìyà ẹ̀sìn wọ́n jìyà ìmọ̀ wọ́n hmm. fara jẹ́ wọ́n fi wọn jẹ́ wọ́n fi làákàyè wọn jẹ́ wọ́n fi hmm. ìmọ̀ wọn ṣe gbogbo orú àwọn bẹ́ẹ̀ tí wọ́n ti lọ ọlọ́mọṣà bá kẹ́ gbogbo wọn. Allahumma àmín. bá a kẹ́ wọn bá yọ́nú sí wọn. Hmm. naam àwa ń kí gbogbo jọ̀mọ́ lọ́kùnrin àti lómi pé asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. láì tilẹ̀ ní kí a yà kankan láì ní kí àwa tá a ti wà nínú àwẹ̀ yìí sí a mọ̀ wípé <clears throat> oṣù yìí oṣù ọlá ni oṣù yìí oṣù àforíjì ni oṣù yìí oṣù ìyọ́nú ni oṣù yìí oṣù oríire ni oṣù yìí oṣù ìkẹ́ ni tòkó ń bọ̀ wá àmọ́ bí ìlú ti ṣe le tó àmọ́ hmm. bí gbogbo ẹ̀ ṣe rí tó hmm. tí gbogbo ẹ̀ kan ó kan ní ní rírí owó ó kan ní rí jíjẹ ó kan ní gbogbo ẹ̀ ló kan sí kódà gan wẹ́dà gan ó tún gbóná gẹ́gẹ́ bí orúkọ tí ọlọ́run sọ Ramadan pé Ramadan ìtumọ̀ rẹ̀ náà ni gbígbóná a wà rí i pé ó bá ti wọnú ẹ̀ àwọn atẹ́gùn kan ń fẹ́ gbogbo ẹ̀ sì ń yàtọ̀ tá a fi mọ̀ pé oṣù náà ìkẹ́ ọlọ́run bẹ́ẹ̀bẹ́ẹ̀ lóòótọ́ àforíjì ọlọ́run bẹ́ẹ̀bẹ́ẹ̀ lóòótọ́ àánú ọlọ́run bẹ́ẹ̀bẹ́ẹ̀ lóòótọ́ nítorí pé bàbá wo ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé ó ní istagiri rọba kan iná òkà na gàfàrà yusuf sàmà alaykum midiraran wàlúmídìdìkún bí àmúwálé wà bànínà ويجعل لكم جنات ويجعل لكم انهارا صدق bàbá wo yìí a rí pé ó bá nu oṣù náà mu kò sóhun tí ìyà fi wọ̀ kò sóhun tí wàhálà fi pọ̀ kò sóhun tí fìtínà fi pọ̀ ẹ̀ṣẹ̀ náà ni hmm. ẹ̀ṣẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wa la wá jùúlẹ̀ hmm. àwa la tẹ̀lé ọlọ́run ó di dandan ó ti àdéhùn ẹ̀ ni tẹ́ ẹ bá ti lè wá àforíjì tẹ́ ẹ̀ ṣe ohun tí mo ní kẹ́ ẹ má ṣe mọ́ hmm. ó ní ìrísílù sàmárà àwọn ohun tẹ́yìn náà ò lérò ní ìkẹ́ láàánú gbogbo ẹ̀ yóò máa sọ̀kalẹ̀ wá báyìí ọyùn mi dídì kún bí àmúwálé bàbá ní ìnà gbogbo ẹ̀yin tẹ́ wá hmm. fi owó yín ṣàánú owó náà tún bàbá kò sí ni. Allah ọ̀yẹ̀jẹ̀ lakun jannati ọ̀yẹ̀jẹ̀ lakun àníhà. gbogbo iléeṣẹ́ yín ni o gbogbo ẹ̀ ni o tó ti kú táyé pé bá ti dé ní oṣù tẹ o ti wá foríjì tẹ wá fi ń ṣèkẹ́ ṣègẹ̀ ọlọ́run gbogbo ẹ̀ yóò yóò nọmọ láìsí. Allahu Akbar. eléyìí sọ fún wa wípé hmm. káfíńmọ̀ wípé lóòótọ́ ìkẹ́ àánú ti ń bẹ ní oṣù yìí kò sì sóhun tó fi jẹ́ bẹ́ẹ̀ bí kì í ṣe pé ọlá àlùkùránì tí ọlọ́run sọ̀kalẹ̀ sínú oṣù náà ni pé ṣáàrù ramadana alladhi unzila fihi alqur'anu hudan linnasi wa bayyinatin minal huda wal furqan allah. kùránì ti kó gbogbo nǹkan ó ti kó tọ́pátá gbà ibẹ̀ nìkẹ́ wà ibẹ̀ làánú wà hmm. ibẹ̀ làforíjì wà hmm. ibẹ̀ lóore wà hmm. ibẹ̀ ni àtayé àtọ̀run inú ẹ̀ náà ló wà. Allahu akbar. ó dẹ̀ wà mọ́ tẹ̀bí al-hudaya fala khawfun wala hum pé a ti rí ìkẹ́ tí ń bẹnu Ramadan yìí bẹ́ẹ̀ náà la wá rí àwọn tó ṣe pé bó ti pọ̀ tó yìí bó ti kún tó kẹ́ tó yìí láti bẹ̀rẹ̀ títí dòpin àánú Ọlọ́run ni ìkẹ́ Ọlọ́run ni àforíjì Ọlọ́run bá ni àwọn bàbá wa ní àkọ́kọ́ Ramadan. ìkẹ́ ìkẹ́ ìkẹ́ ni àárín Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àlìjánnà ni. bó ti wà yìí bẹ́ẹ̀ náà ni àdìsí náà ni wọ́n tú kùránì náà ni wọ́n tú fún wa tó fi ṣe wákà yìí bó ti wá kún kẹ́kẹ́ yìí ohun tí ò ní àwọn kan tí wọ́n ní rí ọlá rẹ̀ hmm. tí wọ́n sì ní gbóòórùn rẹ̀ tó já sí pé àjọ ń gbàwẹ̀ yìí náà ni o àjọ ń yan nọ́fìlà yìí náà ni o àjọ ń ṣe gbogbo ohun tó yẹ ká ṣe yìí náà ni o hmm. àmọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nítorí afẹ́nifẹ́re ìfẹ́ tó ní sí wa hmm. ló tún wá fi pé ẹ̀yin pẹ̀lú wàhálà yìí kéèyàn má jẹ kí wọ́n má mu ó sì wà ńlẹ̀ àwọn nǹkan kan mi wà tó yẹ ká ṣe tí ò yẹ kó dí wa lọ́wọ́ a lè ṣe nítorí wàhálà inú àwẹ̀ yìí nítorí oore ká lè oore yẹn gbà tó ká lè rí àwọn ládà yìí gbà nítorí pé ká lè rí gbà àmọ́ ọlá ìfẹ́ tí ànábì ní sí wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا, وكانوا لا يستطيعون السمع أفعذب الذين كفروا أن يتخذوا عبادي من دون أولياء إن أعتدنا جهنم للكافرين نزلا قل هل نبيكم بأحسنين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا الله àwọn kò máa wò pé ah, àwọn ti ṣe dáadáa àwọn ti àwẹ̀ wọn kò sóhun tó kọlù tó kọlù eh, nọ́fìlà wọn eh, àwọn tó ṣe gbogbo ohun tó ṣe gbogbo eléyìí yóò ti kún kẹ́kẹ́ fún ẹ̀mí ẹ̀ pé ah, òun ti páàsì lọ́dọ̀ lọ bẹ́ẹ̀ sì rèé kò páàsì. La ilaha illallah. Àlọ́bì wa fẹ́ kí a lọ jì sínú kòtò bẹ́ẹ̀. La Kí ẹ gẹ́gẹ́ bí afẹ́nifẹ́re kó wá fẹ́ wá fẹ́ pé àwọn kan wá iṣẹ́ kan tún wà. Ó lè dá gbogbo ohun tí a wí yìí, ó lè dánù pátá. Allahu Akbar àwọn kọ́nà anábì wa sọ pé ó wá sọ fún wa pé. sallallahu alaihi wasallam bàbá sáré <laughs> fi tẹ déhùn gangan ibẹ̀ ni mo fẹ́ káwọn olólùfẹ́ wa kí wọ́n farabalẹ̀ kí wọ́n gbọ́ yín dáadáa nítorí wípé ní tí wọ́n ń sọ fún wa táwọn bàbá ń sọ fún wa nísìn òun náà ni wípé gbogbo wa là ń febi panú là ń gbáwẹ̀ hmm, à ń ṣàìsùn à ń lọ tẹ̀fsíìrì à ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ là ń ṣe ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tó yẹ pé ànábì tún sọ fún wa pé bẹ́ẹ̀ bá ti mélé yìí mọ̀ tẹ́ ẹ bá mà ṣe àwọn nǹkan wọ̀nyí gbogbo ládá tó kẹ́ ẹ ní ẹ̀mọ̀ ní ni oore tó yẹ kẹ́ ẹ nínú Ramadan ẹ̀mọ̀ ní rí kí á làwọn nǹkan náà náà ni bàbá fẹ́ ṣàlàyé fún wa á lọ sókè lọ́hùn nísìn pẹ̀tà bá wa padà dé bàbá wa Sheikh Imam Abdul Jalil Suleiman wọ́n wàá yànnàná rẹ̀ fún wa lẹ́sẹẹsẹ á wàá mọ̀ pé hmm, àti mi àbá tó mélé yìí mọ́ kò ní ẹrù rí ọ́ dànù ọlọ́mọ nù ẹ̀sùn yẹn kú kalẹ̀ ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem hmm. mo rò pé à ń gbádùn gbogbo àwọn àlàyé táwọn afá wa ń ṣe fún wa ìmáàmù Sheikh Abdul Jalil Sulaiman tí wọ́n ń yànnà náà rẹ̀ fún wa lẹ́sẹẹsẹ nípa wípé àwọn nǹkan olóore tá a lè máa ṣe ní Ramadan tá a fi ní ládàá tọ́pọ̀ wọ́n ti ṣàlàyé fún wa bá a ṣe ń gbàwẹ̀ tá à ń ṣe sàárà oore ti ń bẹ ń bẹ fún wa wọn aláwọn kankan tó wọn ń bẹ o bí wọ́n ti lè wò ó fi pípanú tó bó ti lè wò ó fi gbẹgbẹrẹ tó nínú Ramadan tẹ́kọ̀ tó bá mójútó lọ́ba tó bá lọ lè ṣe é kò ní láwẹ̀ ọlọ́run nígbà rẹ̀ lọ́wọ́ rẹ̀ o kí á ní nǹkan náà bàbá bí ẹ mọ̀ bọ́rọ̀ dénú àwọn ará ní fẹ́ sallallahu alayhi wa sallam. Hmm. arbaatun ashikhasin hmm. maharumuna. allah akbar. min kubuli siyami wal magfirat. allah akbar. alábi tí kàtọ́ la àwọn bá kí ìfebípanú wa kó a kàn febípanú lásán. Allah. ìnáwó wa àìsùn wa gbogbo ta kó má lásán fún wa. Hmm. àwọn kan mẹ́rin kan bẹ hmm. tó pé àwọn kan mẹ́rin o ti di èèwọ̀ O ti hmm. dohun to se pé yóò hàn náà yóò hàn náà ìkẹ́ ọlọ́run yóò hàn ọlọ́run yóò hàn má gbà lẹ́kàmọ̀ ẹ rí gbogbo àwọn mọtímọtí hmm. oní ìmúkúmu tó ṣe pé nínú àwẹ̀ yìí náà ló tún gbé ìmúkúmu ló tún mú ó tún mú nínú àwẹ̀ yìí bàbá ti sínú tára yìí tó tún lọ mú owó lè bàbá ti sínú owó lè mú mọ́ra owó lè àkọ́rà owó láàmú mọ́ra ẹ̀ gbogbo ẹni bẹ́ẹ̀ bó ti wò ó. aláfẹnujá. àtàfẹnujá <laughs> ni ó àtàfẹnusí ni ó àdìbí ó kùnà sí gbogbo yòówù tó bá lè jẹ wáyé pé ohun tí Ọlọ́run tí ó máa ń yàn ní ìrà tó já sí pé òní làákà yóò bàjẹ́ pàgbó hmm. ni òun mu kokéènì ni òun gbogbo kan bẹ́ẹ̀ gbogbo ẹni yóò tó rẹ̀ fún ní gbogbo ìlú tó rẹ̀ pátápátá hmm. àti tuntun tó tún dé sí náà tí wọ́n tún mú náà hmm. gbogbo ẹni tó bá lè máa wà nínú ilé nínú àwẹ̀ yìí ó gbà pé òun kàn fi bí panu ni òun ò láwẹ̀ ẹlẹ́ẹ̀kejì wàá kólé wa lìdè Allah gbogbo ẹ̀ṣẹ̀ ìyá ṣe bàbá tó bá ń gba àwẹ̀ tí ò rí túnṣe nínú àwẹ̀ yìí kò rí yọnú òbí rẹ̀ méjèèjì òbí yẹn méjèèjì kò rí túnṣe ọlọ́run lè foríjì. ọmọ wà lẹ́kọ̀ọ́ àwọn ìyá wa ń lo òkè oúnjẹ ayé ẹ lẹ́kọ̀ọ́ oúnjẹ ayé ẹ lẹ́kọ̀ọ́ òun fìyà ń jẹ wọ́n lọ́rùn wọ́n tún pè é lórí fóònù ó tún jágbe mọ́ wọn hmm. léyìí tó lọ sí sọ wípé wala tanharhuma wa qadara rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsanan ẹ ṣe dáadáa sí wọn hmm níbi ọ̀rọ̀ ni ẹ ṣe dáadáa sí wọn níbi ìjẹ ni ẹ ṣe dáadáa sí wọn níbi ìbálò ni ẹ ṣe dáadáa sí wọn wọn látẹkùn ńlá wọn ó fìn má jágbe mọ́ wọn. Hmm. kọ́ gbé kọ́ pè ọ́ kó wá sọ̀rọ̀ tí ó tún bá wọn nú jẹ́ nítorí pé ìfẹ́ tí òbí ní sí ọmọ ó pọ̀ púpọ̀ ó pọ̀ àlè àmọ́ àlá rẹ̀ kó wá jásí pé wá fi bẹ́ẹ̀ wá fi ba bàbá yìí nú jẹ́ àfi bá ìyá yìí nú jẹ́ gbogbo ẹ̀yin ní òbí ẹ lọ wá bọ́nà ẹ̀yin àti òbí yín bí ó ṣe rẹ́ nínú àwẹ̀ yìí káyọ̀ tó lọ hmm. kọ́lọ̀ àwẹ̀ yìí lè jẹ́ ìtẹ́wọ́gbà iwájú ọlọ́run ẹlẹ́kẹta wà kọ́ tí ó rà mí ibi tí gbogbo ibi tí ó wá lè sínú ni gbogbo àwọn tí wọ́n hmm. tí wọ́n já okùn ẹbí tí wọ́n fẹ́ bí ṣe pọ̀ hmm. ládọ̀dún tó ti kọjá lọ tí tó fi di ọdún tá a wà báyìí ya àwọn ọ̀nà láti bọ̀dá tó pè ya tètè pè wọ́n dákun bọ̀dá mi báyìí bó ti wù kí wọ́n ṣẹ̀ ẹ́ tó bó ti wù kí ẹ̀ṣẹ̀ náà pọ̀ tó gbé kúrò ń bẹ̀ pé ọlọ́run náà ni ọba aláforíjì kò wá so ẹbí ẹ sopọ̀ hmm. bó bá sopọ̀ tẹ́lẹ̀ tún so kó tún sopọ̀ torí pé ọlọ́run ló ní okùn ẹbí hmm. ọlọ́run sì ó sì ó sì bàbàrà rẹ̀ kò fẹ́ kí a fi ẹbí ká gé ẹbí kẹ́ni kankan má bẹ̀rẹ̀ ní tó bá gé ẹbí tó gé bọ̀ látẹ̀yìn kan kò wá sopọ̀ nínú oṣù táwa yìí ó ń gbàwẹ̀ lásán ni ó ń febi panu lásán ni àforíjì ọlọ́run lè dọ́dọ̀ ẹ̀ ọlọ́run sì lè gbàwẹ̀ náà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹlẹ́kẹrin Hmm. òun náà ni mọ̀ṣáhìnà gbogbo ẹnikẹ́ni tó pé alájàngbìlà hmm. ó ti tó tó ní kò tó o ti tó oníbàbà ní bá wá látọ̀rọ̀ omi rẹ̀ ní paríyà òun ò ní í ṣe gbá kan òun ò ní í ṣe gbá òun ò ní í ṣàwo ọtọ́lọ́run sì fún ní agbára láti fìyà jẹyàn tó sì tún fìyà jẹ nítorí pé òun ò hmm. ní dáríyì gbogbo ẹnikẹ́ni yóò tí wèé bá ń bẹ nínú ẹ̀mí ẹ̀ títí oṣù ìfiwá wọlé kò wá gbé kúrò nínú ẹ̀mí kò sì rí àtúnṣe ẹ̀ ṣe títí ó fi lọ tó bá lóun jẹ́ mùsùlùmí kì í ṣe mùsùlùmí ó febi panú ni ó sì ṣe wàhálà lásán ni kò lè yá foríjì níwájú ọlọ́run abẹ ọlọ́run náà àánú rẹ̀ hmm. abẹ ọlọ́run náà àánú rẹ̀ kó ṣàánú wa kó sì ṣamọ̀nà wa mhm. gbogbo ẹ̀yin tí eléyìí bá ṣẹ̀ sí lọ́wọ́ ẹ dákun ànábì ò fẹ́ kí á wà lásán hmm. Hmm, kó jẹ́ pé kò fẹ́ ká febi panu lásán ó ní àwọn kan tó yẹ pé iṣẹ́ wọn ó pé iṣẹ́ dáadáa ni wọ́n ṣe ni pẹ́ẹ̀sì iṣẹ́ yẹn ti ó ti bàjẹ́ ó ti bàjẹ́ táwọn náà sì mọ̀ pé iṣẹ́ yẹn ti bàjẹ́ Allahu ah, Akbar nítorí délé bó ṣe bí àtèmi àti rẹ gbogbo ibi tí a kù sí lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin náà ká ṣe kí ni ká túbẹ̀ ṣe. àmín ẹ̀yà ah, ah, ọlọ́mọṣà bá san ilé ẹ̀sán bàbá ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá ń lé mo rò pé ẹ̀rí ẹ̀kọ́ kan àbí méjì mú nú ọ̀rọ̀ táwọn afáwà Sheikh Imam Abdul Jalil sọ fún wa láàárọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀kọ́ pọ̀ ń bẹ gan o gbà tí yẹn bá ń gbàwẹ̀ ẹ̀wọ̀n nǹkan mẹ́rin tí wọ́n kà yìí tó bá níwèé mutí ìwọ bọ́ nú ẹ̀ èmi kúkú mutí àárín wa àtàwọn òbí rẹ̀ ń kọ́ so balance so o ti pè wọ́n gbà táyẹ̀ ti bẹ̀rẹ̀ yìí sẹ́ẹ̀lì jọ sọ̀rọ̀ so o ti fi nǹkan rẹ̀ ránṣẹ́ sí wọn tí wọ́n ti ṣàdúrà fún ọ hmm? tó bá lo ogbàbẹ̀ yẹn kọjá o firi ń bẹ̀ wọ́n tún wá ní kọ́tẹ́ ọ̀rọ̀ ahimi ńkọ́ okùn ẹbí ńkọ́ àwọn ẹbí rẹ̀ ńkọ́ ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ tọ́nà yín jìn síra yín kódà bẹ́ẹ̀ tí ẹ̀rí ránṣẹ́ sójú ẹ̀ lè gbọ́dọ̀ ọ̀ gbọ́dọ̀ mú fóònù kó kùn án ni ẹ̀ bọ̀dá mi ẹ̀ kó gbẹ ṣé dáadáa ni o ẹ pẹ̀lẹ́ o àǹtí mi báwo ni ṣé dáadáa ni kó sí kó sí wàhálà ọkọ yín kọ́ àwọn àbúrò mi ń kọ́ so ti gbọ́hùn wọn nígbà gbà táwẹ̀ ti bẹ̀rẹ̀ yìí so ti pè àwọn ẹbí rẹ nígbà táwẹ̀ ti bẹ̀rẹ̀ yìí àá ó rò pé ẹni tó bá ti pè wọ́n nísìnyí wọ́n máa lẹ́wọ́n nísìnyí wọ́n ní kí làwọn fi sínú kí làwọn fi gbé ṣé bí tọ́lọ́ ń bá ṣe fún ọ náà ẹnu wọn máa tọ́lọ́ ń bá ṣe fún ọ náà lọ́ọ̀nà ìwọ gbìyànjú káàrin yín ó dán ọ̀rọ̀ ni wọ́n sọ fún wa yóò ẹ àwọn ẹlẹ́ẹ̀kẹrin tó wá jẹ́ pabambari rẹ̀ la ilaha illallah àwọn alájà ń gbìlà tá a bẹ̀bẹ̀bẹ̀ tó lóun ò ní tó ní kò ní òun ò ní gbọ́ ìwọ ọlọ́pàá táwọn yẹn ń bẹ lákẹ́tà rẹ tó fagbára rẹ mú yàn dé mọ́lẹ̀ wọ́n tún wá ń bẹ sọ pé dákun mùsùlùmí ni mí mo fẹ́ lọ lé lọ sínú yóò náà ló tún wá bí ọnú sí pé òwá dẹ ẹ̀wọ̀n ló dẹ̀ ti máa sínú lónìí ẹ̀wọ̀n ló dẹ̀ ti máa sínú lónìí ọ̀dẹ̀ múra kankan náà lérí bẹ́ẹ̀ ó sì dúró bẹ́ẹ̀ ó sì ṣe bẹ́ẹ̀ wọ́n náà dẹ̀ mùsùlùmí ni ọ́ ọlọ́ngbà rẹ̀ ò láwẹ̀ náà ni wọ́n ti náà wọ́n ṣàlàyé fún wa yìí wọ́n lọ láwẹ̀ tó kọ́lọ́n kọ́ sàmọ́nà wúwo wa o kọ́lọ́n wọ́n gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa o ọlá nàbí lọ́dọ̀ àfáwa adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́mú sábà san yín lẹ́sàn rẹ̀ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́ la hawla wala quwwata. àkọ́ adúpẹ́ pọ̀ pé àpè yín ẹ̀sìn wá ọlọ́wọ́ bá san yín lẹ́sàn rẹ̀ kẹ́ tó máa wá lọ afẹ́ fún yín ní àwọn ẹ̀bùn kọ̀ọ̀kan hmm. ṣe rí alukur'ani látọ̀rọ̀ bàbá wa Professor Ahmad bin Salahuddin aláṣẹ àtòdìlárí iléeṣẹ́ standard insurance consultant limited àwọn ni wọ́n fún wa so yẹn nìsí tìyín ni alukurani àmín eh, ya allah eh, Number one nìyẹn nọ́mbà two a tún fún yín láṣọ ọ̀pá mẹ́fà lágbára ọlọ́run ankara yìí a fún yín ní ọ̀pá mẹ́fà eh, ìyá wa alhaja wa khadija suola láti ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation láti ìlú amẹ́ríkà àwọn náà ni wọ́n ní kí a fún yín kọ́lọ́mọ́sá fàlùbáríkà sí i ọlá nàbí dọdọ ọ̀rọ̀ wọn lálá ìlà ìlọlọ. sẹ́rí kí ni kí ó dà yìí so signature so bàbá wa professor ahmed bin salahuddin àwọn náà ni wọ́n tún kó ránṣẹ́ sí wa àwọn tó fún akúrà ni àwọn tó fún akúrà ni àwọn náà tó fún yín lélẹ̀ wọ́n tún ní kẹ́ máa kẹ́ fi kíì sí yóò tún yóò wúlò fún àti fi kíì sí bẹ́ẹ̀ ni kọ́kọ́rọ́ lé yín kò ní sọnù ẹ̀tún gbà yín náà ẹja tún fún yín ní t-shirt náà látọ̀dọ̀ bàbá wa aláàjì wa professor ahmed bin salawudeen aláṣẹ àti àdóòdìlálẹ́sẹ̀ standard insurance consultant limited àwọn náà kó t-shirt yìí fún wa ẹ tún láǹfààní àti gba ẹyọ kan náà kọlọ̀n dáńkọ́ mọ́tò fàlùbáríkà sí wọlé ànábì lọ́dọ̀ ọlọ́run wọlé aláhàwùlà wàlà àkúwátá ilà abilà ilà àlẹ́ ìlà sí ẹ wá bá wa dúpẹ́ lọ́wọ́ wọn kẹsì bá wa ṣàdúrà fún wọn. àdúgbò lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. gbogbo èyí tí ẹ kó fún wa yìí ó ń jẹ́ nínú àánú ọlọ́run àti oore ọlọ́run tọ́lọ́run ṣe fún iná ni ọlọ́run níjó bàjẹ́ láéláé Allah ọlọ́run níjó bàjẹ́ láéláé iléeṣẹ́ náà kò ní jóná kò sì ní bàjẹ́ kò sì ní wálẹ̀ láéláé ẹ̀mí gígùn ẹ̀mí àlàáfíà ara tẹ́ máa fi ṣe bá ọlọ́mọṣà bá túbẹ̀ kò sẹ́fà bàbá wa náà la ilaha illallah muhammadur rasul àti àwọn ìyá àti gbogbo àwọn tó ń kó ẹ̀bùn wá tí à ń rí ẹ̀bùn wọn tá à ń rí gbà àtàwọn tó ń kó wá tí à ń gbowó wọn ọlọ́run o eh, bíbẹ̀ àfibẹ̀ á fi inú oṣù ńlá oṣù dáadáa oṣù àlùbáríkà àfibẹ̀ ọlọ́run gbogbo tí wọ́n ò ń bẹ̀ ọlọ́run sábà múṣẹ fún wọn ó sì rí bẹ́ẹ̀ fún wọn alàlá haúlà wàlà kú wàtà ilẹ̀ abilà ilẹ̀ azim iléeṣẹ́ iná ọlọ́run mọ́jọ bàjẹ́ o mọ́jọ jóná mọ́jọ dàrú alàlá haúlà wàlà kú wàtà ilẹ̀ abilà ilẹ̀ azim àwọn bàbá tí wọ́n ń kí program náà fún wa táwọn ọlọ́run ní kó máa dùn kó máa lóyin ọlọ́run níjó kan láíláí wà fàánáwú ọ̀kánà àléyà wà fàánáwú ọ̀kánà àléyà wà fàánáwú ọ̀kánà àléyà ìlàlẹ̀ àmám inshallah ìlàlẹ̀ àmám inshallah gbogbo ẹ̀yin lólùfẹ́ wa náà pátá gbà pé pé ẹ̀ ní ṣe kẹ́ máa wo prógámù nígbà kan àfi hmm. inú oṣù àfi bẹ ọlọ́run àfi ọlá rẹ̀ àfi bẹ àfi tànà ìwà Muhammad àfi náà fẹ́ lóore ọlọ́run ṣàṣe fún wa oṣù yìí tó parí gbogbo tí jó orin ọlọ́run àánú ọlọ́run

salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. adúgbò pọ̀ lọ́wọ́ àfa wa sheikh imam abdul jalil suleiman fún àǹfààní tí wọ́n fún wa láti wá bá wa sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì tún ṣàdúrà fún wa ọlọ́mọṣà gbà àgbàdo àti yín náà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. ẹ̀yin wa àwọn lọ sókè lọ́wọ́ nísìnyí gbàtà bá padà dé. àwọn <laughs> èèyàn retí ta ló gba ẹ̀bùn ta ló gba ìbéèrè bisimilayi gbogbo ẹlẹ́mọ̀ rí láàárọ̀ yìí ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín Ramadan Kareem. ẹ̀yin wa rò pé eré ẹ̀kọ́ kan àbí méjì kọ́ nínú wáàsí tàárọ̀ yìí táwọn afáwa sheikh imam abdul jalil suleiman tí wọ́n tí wọ́n deliver fún wa ẹ rí i pé ọ̀rọ̀ ńlá ni wọ́n bá wa sọ láàárọ̀ yìí nǹkan tó lè ba ramadana jẹ́ mọ̀yàn lọ́wọ́ dókítà yẹn máa ń ṣe ramadana yẹn ò sì ní jẹ́ tẹ́wọ́ gbà lọ́dọ̀ ọlọ́run kọ́ra ń dákun mọ́sá léwa kó ń díẹ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ afáwa ọlọ́run mọ́sá bá wa san wọ́n lẹ́sàn rí ọlá nàbí lọ́dọ̀ gbogbo ẹ̀ńtẹ́ rẹ̀ fún ìbéèrè tá a béèrè kọjá a sọ ánsà rẹ̀ láàárọ̀ yìí a sì tún wá béèrè ìbéèrè míì gbogbo àwọn tó gba àwọn ìbéèrè wa pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà ẹ máa rí wọn láìpẹ́ bá a ṣe ń fún wọn ní ẹ̀bùn pẹ̀lú ìyọ̀dá ọlọ́run ìbéèrè tá a béèrè kọjá a béèrè pé mọ́ni lẹ́dí qala Allahu ala lisanihi hadhihi al-aya wassalamu alayya yawma wulidtu wa yawma amutu wa yawma ub'athu hayyan a béèrè wípé talẹ́ntọ́lọ́run sọ̀rọ̀ yìí lórí ahọ́n rẹ̀ nínú al wasalaamu alayya yawma wultu aláfíà ọlọ́run kọ́ máa bá mi jọ́ta àbí mi wa yawma amútu àtijọ́ tí máa kú wa yawma ubatu hayya àtijọ́ tọ́lọ́run kọ́ bó gbèmí di lálàyé anabi isa ni anabi isa aleyhi salatu wasalam tí wọ́n ń pè ní jesus christ òun lọ́lọ́run sọ̀rọ̀ yìí lórí ahọ́n rẹ̀ nínú alukur'an ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òfikiri ayata lẹ́tí zakara allahu biya ramadan ẹ dákọ̀ ayatollah bá ti dákọ̀ ramadan nínú alukur'an aya 185 eighty five nínú suratul Baqara ni bí ọlọ́run ti ní ṣaharu ramadan alladhi unzila fihi al-Qur'an ṣaharu ramadan alladhi ń bẹ̀rẹ̀ ọlọ́run ti dákọ̀ oṣù ramadan. ìbéèrè rẹ̀ kẹta abẹ́rẹ́ kamara zakar allah zayda fi al-Qur'an ẹ̀ ń bẹ̀rẹ̀ ọlọ́run bá dákọ̀ zayd nínú al-Qur'an ẹ̀ náà ni nínú suratul ahzab nínú suratul bí ọlọ́run ti dákọ̀ zaidu ní alukur'an suratul azab aya thirty seven aya hmm, thirty seven kí ọlọ́run dá nǹkan mọ́sá gbàdúrà kọ̀ọ̀kan wa eléyìí ni ìbéèrè eléyìí ni ìdáhùn sáwọn ìbéèrè tí abéèrè kọjá ìbéèrè tòní wá ní tuntun mi rèé o tuntun tún rèé o ìbéèrè tuntun tún kam adadu azmi kam adadu azmi kam adadu ulil azmi mina rusul àwọn ulul azmi mina rusuli àwọn táwọn pẹ̀lú ulul azmi yìí náà mọ̀ wọ́n àwọn ànábì àwọn ànábì mélòó kan bẹ̀ tẹ́ pọ́lọ́ ń sà wọ́n lẹ́sà wọ́n ń pè wọ́n ní ulul azmi mélòó ni wọ́n kẹ̀sì dákọ wọn wadhkur asma'ahum kẹ̀ dákọ wọn bí ṣe bẹ́ẹ̀ jọ ni wọ́n ni o mẹ́wàá ni wọ́n ni o ẹ̀sì dárúkọ wọn. nọmba tù ìbéèrè lẹ́ẹ̀kejì fi ayi súrati wa ayatin tujadu asma'uhum fil Qur'an nínú súrà o àtàyàwó láti rí orúkọ gbogbo wọn náà Al-Kùránì ẹ sì dákọ súrà tó jẹ báyìí ẹ bọ orúkọ wọn bẹ. nọmba tírì mọ̀nì wà nàbí lẹ́dí tẹ́lá olùhùt wọ́kàn ayyámi wo ni ẹja gbé mi ọjọ́ ló sì lò nínú wo ni ẹja gbé mi ọjọ́ ló sì lò nínú ẹja. ẹ dákọ ànábì ọlọ́run yẹn kẹsì dákọ yẹ ọjọ́ tó lò nínú ẹja. bẹ́ẹ̀ text message ni o kì í ṣe pé ẹ máa kọ́ọ̀lù mi o ẹ dáhùn sórí text message yìí zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three text message zara whatsapp or message ẹ send ẹ pẹ̀lú ògùn ọlọ́run ṣáà láò orúkọ yín ìlú tẹ́ text message ẹ fi sí i tẹ́ bá fi sí táwọn èèyàn bá pọ̀ tán gbà bí ìbéèrè nǹkan àlùkò bá ṣe wọlé sí láti máa fún wọn lẹ́bùn. kò sí fáǹfààní gbogbo ẹ̀yin tí ẹ bá wá fẹ́ pè mí bóyá ẹ̀yin náà fẹ́ support program wa bó ṣe ń lọ yìí ó ń dùn mẹ́yìn náà ẹ̀ dẹ̀ fẹ́ program yìí kó stop hmm. ẹ pè mí sẹ́rọ̀ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi màá sọ nọ́mbà yẹn kó tó di pé mo lọ lágbára ọlọ́run ṣùgbọ́n ẹ jẹ́ ń dúpọ́ lọ́wọ́ àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ ná àwọn tí wọ́n kẹ́bùn fún wa ni o àwọn tó ń gbé polówó ẹ̀ tó ń gbé ìrun pípé wá fún wa ni o àwọn tó ń fi ọ̀nà kan méjì tó ń fi dá ṣètò yìí ni ọlọ́mọṣàbà dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wọn bàbá wa alhaji wa professor ahmed bonu salahuddin aláṣẹ àtọ̀dọ̀lá iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kà lẹ́sìn nàbàtà three victoria rubi eke street ní lẹ́kì phase one ọlọ́mọba àdúpẹ́ fún yín o ìyá wa alhaji wa kẹrìjà ti sọ́wọ́lá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ọlọ́mọba àṣàn ilẹ̀ sàn rè o alhaji wa kúndà kọ́lé tówó màmá wa ìyá dáadáa ìyá àlùbáríkà mm, ìyá wọn ní apàṣẹ àdínní ọwọ́ àdúrà dáwà foundation ọlọ́mọba àṣàn ilẹ̀ sàn rè o alhaji wa ligali ọlọ́mọba àdúpẹ́ fún yín o alhaji alhaji ọ̀yá sípẹ́ ọlọ́mọba àdúpẹ́ fún yín o wọ́n ní ká máa sàdá fáwọn òbí àwọn alhaji wa Salahuddin owó ní kókó ọ̀yásípẹ̀ alhaji wa Dhikrullahi Ògúntóyìnbó ọ̀yásípẹ̀ alhaji wa Samiyat ọ̀yásípẹ̀ àti yàwó alhaji wa Fatimatu Ọlásàndé Hasan ọlọ́mbà kẹwọn ọlọ́mbà agẹwọn bá aṣíkún sinmi fẹ́ni kọ̀ọ̀kan wọn ọlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́n la ilaha illallah alhaji wa khalifa wa TK khalifa abu subhanallah adúpẹ́ pọ̀ lọ́wọ́ tí yín náà o ìyàwó yín tó ti lọ ọlọ́mọsà bá kẹ́ bá gẹ́ gbogbo àwọn tó kù ọlànà àárín wa pẹ̀lú yín ọlọ́run níjọ́ dàrú gbogbo tọ́lọ́wọ́n bá sì fẹ́ iná lórí ọlọ́run níjọ́ bàjẹ́ ọlànà bí lọ́dọ̀ ọlọ́run ìyá ọ̀rọ̀ ajá àmọ̀ sódà tó lówà tóyìn látàbẹ́kúta ọlọ́mọsàbà dúpẹ́ fún yín o ọlọ́mọba wa pẹ̀lú yín ọlọ́run ní fi í sílẹ̀ ẹ̀ ní dààmú lágbára ọlọ́run la hawla wala quwwata illa billahi al-ali al-azim gbogbo ẹni tí gbọ́nà kan àti méjì fi ń sànù wa tí fi ń dúró tiwa lórí ètò yìí ọlọ́mọsàbà dúró tẹ̀yìn náà gbogbo jẹ̀mọ́ wa àdúrà dáwà foundation látòkè délẹ̀ adúpẹ́ pọ̀ yín o ọlọ́mọba adúpẹ́ fún yín